ìpàdé ibi tí ìwòsàn ti ń sàn ní orí afẹ́fẹ́ ẹ̀dá tí oṣù ọ̀wàrà tí a mọ̀ sí oṣù kẹwàá ọdún 2025 ẹ gbáradì fún àkókò pàtàkì ti ìyanu ìwòsàn àti ìyípadà ní oṣù ọ̀wàrà yìí tí í oṣù kẹwàá ọdún 2025 agbára ọlọ́run yóò wà káàkiri àgbáyé láti wòsàn láti mú ọ padà bọ̀ sípò àti láti gbé ọ ga nípasẹ̀ ìpàdé ibi tí ìwòsàn ti ń sàn pẹ̀lú olùṣọ́ àgùntàn Chris èyí tí a mọ̀ sí healing streams life healing service with Pastor Chris ọ̀gọ̀rọ̀ ènìyàn sì fẹ́ fi ọwọ́ kàn án nítorí tí àṣẹ jáde lára rẹ̀ ó sì mú gbogbo wọn lára dá èyí wà nínú ìwé lúùkù orí kẹfà ẹsẹ̀ kọkàndínlógún èyí kì í ṣe ìkórapọ̀ lásán ó jẹ́ yíyàn láti ọ̀run wá pẹ̀lú àyànmọ́ kò sí ibikíbi tí ó wù kí o lè wà agbára ọlọ́run tí ń wòsàn yóò bá ọ àti ìdílé rẹ àti àwọn ará rẹ pẹ̀lú ọjọ́ ìpàdé ọjọ́ ẹtì tí í ṣe ọjọ́ kẹrìnlélógún títí di ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù ọ̀wàrà ọdún 2025 àkókò ìpàdé aago méjì ọ̀sán lójoojúmọ́ a máa kàn sí gbogbo àgbáyé láti orí àwọn ìkànnì wa káàkiri àti àwọn ìkànnì àti ẹ̀rọ asọ̀màgbèsì mìíràn ní orí afẹ́fẹ́ jákèjádò àgbáláyé ẹ lè darapọ̀ ní kété tí ìpàdé náà bá bẹ̀rẹ̀ lórí www.loveworldradio.fm tàbí www.cetune.org ẹ tún lè ṣe ìgbàsílẹ̀ ohun èlò alágbèéká wa láti orí Love World App Store Google Play Store tàbí Apple App Store ẹ tún lè ṣe onígbọ̀wọ́ ètò yìí lórí àwọn ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì àti lórí àwọn èrò ẹ̀rọ mìíràn jákèjádò àgbáyé fún àlàyé kíkún fún bí ẹ ṣe lè ṣe alábàápín nínú èyí ẹ fi ìtẹ̀wé ránṣẹ́ sí info at loveworldradionetwork.org tàbí kí ẹ pè sí two three four eight zero three one eight six five six zero one ẹ wá pẹ̀lú ìrètí ẹ ránṣẹ́ pé àwọn aláìsàn àwọn tí ọkàn wọn gbọgbẹ́ àti ẹnikẹ́ni tí ó nílò ìfọwọ́kàn láti ọ̀dọ̀ Ọlọ́run wá ìwòsàn ìyanu àti ẹ̀rí ń dúró dè ọ́ má ṣe pàdánù rẹ̀.